Eba mi kọ́ bàlákè, eba mi kó lọ sílẹ̀. Àgùrá ọgbàgùrá, olówó ọkọ̀ wá pẹ́. Èdè ọba Adádé pẹ́, ìdùkẹ̀rẹ̀ Ádámẹ́rẹ́. Ẹ bá mi káyọ̀ bá, káyọ̀ bá. àwọn tèmi ní sápò láfẹ̀wádé pàṣẹkẹ́ òkè ìléwó kótópó tọ́tọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ kò dán sófin dání kólóbó ọlọ́run ṣògo ńkọ́ òkè làǹdọ́rọ̀ títí lọ́dọ́ máa ń tọkùn àmọ́ rí mọ́tò lọ́sọ̀ọ́ ṣẹlẹ̀ àbí òní ní kú tọ́jà. kejì gbòmó kíyàn ó àgókò àtàgọ́bà ìjábà gbogbo ẹ̀gbá pátápátá onílẹ̀pẹ̀ láyé. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. Fresh FM Abeokuta 107.9 Fresh FM 107.9 oh seven wọ́n ní ká fi ìtọ́palé àfitọ́palé kànkàn tún ń jẹni wọ́n ní ká fi ìtọ̀pá àjà á fi ìtọ̀pá ìjà ìtalẹ̀ tún jẹ̀yàn ibo làbó wà ibo làbó kù sí àwọn kan sun òtẹ́ẹ̀lì wọ́n ń wá ẹni ẹ̀mí wọn. E olórí elétò ààbò tún ń béèrè fún ìrànlọ́wọ́ ààbò pé ká bójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí níbo ló kù tí ààbò tó wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà mr pus o ṣé kò sẹ́ni tí gbà ò gbà á bó ti ń gbá kó wá ló yàtọ̀ bí gbà á bá sì ń gbá ni ká máa rọ́jú bó òòrùn bá yọ ní òwúrọ̀ bó bá dalẹ̀ òòrùn á wọ̀ léyìí tó túmọ̀ sí pé ìṣòro òní adùn ọ̀la ni ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yẹ káàbọ̀ sórí ètò. báyọ̀ bá ń fi ọkàn bá ẹ lọ dáadáa báwọn pé lásìkò òjò o máa ń sọ pé omi ń bẹ nínú kànga ẹni ṣùgbọ́n nísìn èdè ló ń bẹ nínú kànga ẹ. ó <laughs> ṣàǹfẹ́ dá wàhálà lẹ ṣá. ti di aṣálẹ̀ wàhálà owó tún ni. ó ṣàǹfẹ́ dá wàhálà lẹ ṣá. wàhálà bíi báwo. má wọrí karòyìn ọdún tí ń bọ̀ jẹ́jẹ́jẹ́ lọ ní kí n máa ṣe ọtí eh, àsọtẹ́lẹ̀ sí mi pé kí n má bàyàn jà. àwọn olúmọ àsọtẹ́lẹ̀. kí n má fa lọ́gbọ́lọ́gbọ́ kí n má kí n má fàyà wá kí n má fà tọ́gàn. lọ́nà ta ni olú ẹ̀ náà. o fẹ́ kí n má hype kàn yẹ mi mú kàn mú kinní wá. ìwọ yìí. kò sọ chaajì mi iou tí mi ò gbà. ó yẹ bá ti rí irun gbọ́n tó fún tó kábínú wẹ́dà wọ́n á ti mọ̀ pé òótọ́ rà á jìnnà sí ẹlẹ́nu. ìwọ ní kankan gbogbo ẹ ló lọ́sàlálù yìí. ẹ mo fa ni. lọ́sàlálù <laughs> yìí. torí mo lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n mo kọ̀ mi nǹkan fílẹ̀ ni. pírẹsidẹ̀ntì kílẹ̀ ẹgbẹ́ yẹn náà bad bad air eh, damsation <laughs> àbíkílẹ̀ president tó jẹ́ ẹ náà ó ti ṣe investigation ẹ. ọlọ́run jẹ́ kó rí gbà jáde lẹ́nu tí wọ́n gbé àmì rìtáyà boy scout. ẹ ò ní mọ. ẹ jẹ́ kí boy scout ló bọ́ lójú ẹ̀ kò tiẹ̀ mọ nǹkan kan ó yá lọ Google. ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùúrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn náà ni a ti rí ìwé ìròyìn Guardian Daily Post Vanguard ìwé ìròyìn Punch pen pushing Premium Times àti ìwé ìròyìn Nation. èmi náà ní ìwé ìròyìn Daily Independent ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Premium Times ojú òpó ìròyìn Traffic Reporter ojú òpó ìròyìn Platform Times àti ìwé ìròyìn Daily Post àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan ló wà lójú ìwé àwọn ìwé ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lónìí lára àwọn àkọlé náà ni àkọlé kan èyí tí a bá pàdé nínú ìwé ìròyìn Nation níbi tí a ti rí àkọlé náà wípé wọ́n ti lé ẹ̀kọ́ kan pa lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí ọkọ̀ àjàgbé ejò tó pa èèyàn méjì ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn premium times tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé ṣé ẹni tí ò ní jẹ nínú ogún ní bá wọn pín ilé-ẹjọ́ ti pàṣẹ wọ́n ní kí àjọ ọ̀tẹlẹ̀múyà aláàbò kí wọ́n lọ sọ mílíọ̀nù méjì owó gbà má bínú fún Ṣòwòrẹ́ látàrí bí wọ́n ṣe gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí wọ́n sì tọrọ àforíjì ní gbagba wálíà tí yóò sì jáde nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa tó ń lọ bíi méjì ṣe ìwé ńlá kì í ru wẹ́wẹ́ nínú ìwé ìròyìn Premium Times. ta ni nǹkan tó dá ohùn ta ló máa rí ìgò oyin tí ò ní gbé dání bámidélé ó fẹ́ díje fún ipò gómìnà lẹ́kìtì ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn premium times tó jáde láàárọ̀ yìí ṣé iná ń jó ní ṣákí ará ògbómọ̀ṣọ́ ní kí wọ́n kí ohun kí ewu kí ni tiẹ̀ ń bẹ̀ ìdí rèé tí mi ò ṣe ní bá wọn dúró gẹ́gẹ́ bí alárinà àbí agbẹnusọ fún agbésùmọ̀ mímọ́ ogun mi ló wí bẹ́ẹ̀ kí ló fà á nínú ìwé ìròyìn premium times. nínú ìwé ìròyìn premium times yìí náà ni a ti bá ìròyìn míì pàdé èyí tí àkọlé yẹn ń sọ wípé lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn covid-19 ìjọba orílẹ̀-èdè nàìjíríà ti sọ̀rọ̀ lórí ti abẹ́rẹ́ àjẹsára oní mílíọ̀nù kan èyí tí wọ́n ní ọjọ́ ti lọ lórí ẹ̀ ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkórí yẹn ó tún wà nínú ìwé ìròyìn traffic reporter tó ń jẹ́ kó di mímọ̀ pé ìyẹn ní buyọ́ ọlọ́bàtálá ní bukubu ó di dandan kó gbọ́ iye tí wọ́n ń taṣù kò sẹ́nikẹ́ni tó lọ́wọ́ nínú gbígbẹ̀mí ọ̀rọ̀mọ́nì eléyìí tá a fọwọ́ra lórí o Buhari ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn traffic reporter. nínú ìwé ìròyìn Dizzy níbẹ̀ òun ni a ti bá àkọlé eléyìí pàdé wípé láàrin oṣù mẹ́sàn-án ìjọba àpapọ̀ ti pa owó tó lé ní tírílíọ̀nù méjì ààbọ̀ náírà wọlé látinú àfikún owó orí ìwé ìròyìn dizzy. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ níbẹ̀ náà ni mo ti rí eléyìí tó ń sọ wípé a ti ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn àjọ tọ́rọ̀ kàn láti lè dènà bí àwọn ẹlẹ́wọ̀n bí wọ́n ṣe ń fọ́ túbú jáde àrẹgbẹ́sọlá ló wí bẹ́ẹ̀ ṣé ó dìgbà tá a bá wẹ̀ ká tó lè jàre ọyẹ́ nínú ìwé ìròyìn the punch. àwọn àkọlé ìròyìn tí ọpọ́n sún kàn yìí ni wọ́n ń kí wọn pé ẹ káàbọ̀ lọ́tún ẹ káàbọ̀ lọ́sì nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti bá àkọlé yìí pàdé wípé ọ̀ṣọ́ba ti padà sórílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn àṣeyọrí lórí iṣẹ́ abẹ orúnkún èyí tí bàbá náà lọ ṣe nílùú London ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo tún ti rélé yìí tó ń sọ wípé a kì í kéré inú bíbí ìjà lálẹ́ májà ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà ṣèwọ́de ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe mú àwọn agbẹjọ́rò ṣìkún láti pàṣẹ àjọ efcc tí wọ́n sì ń gbé wọn lóní jantolo lọ sílé ẹjọ́ ní báyọ̀ wa ni àwọn ẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà ti ń sọ pé a ó yàbò wọ́n bíi báràkà nínú ìwé ìròyìn the punch ìròyìn kan tó ń pariwo ṣé bàbá ní ọkọ́ta òun la bá pàdé nínú ìwé ìròyìn díze tó ní Buhari yóò gúnlẹ̀ sí ìlú Èkó lónìí ìwé ìròyìn dizzy ló ní àkọlé yẹn. ìròyìn kan tún rèé ń bẹ̀ tó sọ wípé ọwọ́ dẹ̀ àkọlé yẹn rèé tó sọ wípé àjọ elétò ààbò ẹni láàbò ìlú ẹ̀ka ti ìpínlẹ̀ anambra ó mà ti rọ́wọ́ tó àgbá ńlá táǹkà kan eléyìí tó ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rìndínlógójì ìjálá ìyẹn àdàmọ̀dì dísù ló kún bẹ̀ fọ́fọ́ nínú ìwé ìròyìn the punch. lórí ẹ̀yà àjàkálẹ̀ àrùn covid-19 ìyẹn omicron àwọn ilé ọkọ̀ òfurufú àwọn èyí tí àwọn èèyàn tó ń ṣòwò ìrìn àjò lọ sí hajj gbogbo wọn ni wọ́n pàdánù pé gbèsè wọlé bí orílẹ̀-èdè Saudi Arabia ṣe fagilé àjì ọdún yìí ìwé ìròyìn Guardian. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ṣe bómi ò bá ìtì sílẹ̀ kì í ṣe yọ bọ̀rọ̀ lórí lọ́gbọ́lọ́gbọ́ òun fà á kájà nípa ti àpèrè ìṣèjọba Gwandu Emirate wọ́n ní ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ti mú oṣù kọkànlá ọdún 2023 láti gbọ́ ẹjọ́ náà lóníkíkún nínú ìwé ìròyìn The Punch. ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ lọ́ọ̀lọ́ba lórí fífọ́ ọgbà ẹ̀wọ̀n jáde àjọ tó rí sí ibùdó àtúndá nílẹ̀ nàìjíríà ni wọ́n ti rí àwọn ẹlẹ́wọ̀n mọ́kànlélógún èyí tí wọ́n ti sá lọ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta òkèlè àkọ́bù ìyẹn kì í ráwọn ọbẹ̀ ó yá lójú ọjà bá a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbígbéré lẹ̀ dodo ajá balẹ̀ latest record lórí dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon ọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdà. Yeah. the manifestation ẹ̀túbà. manifestation akokoluko orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá ba àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayéfẹ́lẹ́ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of Aloy production international tó bá jáde <laughs> ìmọ̀ mi tètè tètè watch out. ọ̀pá tó ń

ìjọ fẹ́ẹ́ word gospel ministry sẹ́pẹ̀pẹ́ àkànṣe ìpàdé àdúrà tọdún yìí tá a pè ní àkókò ìbápàdé time of encounter twenty twenty one pẹ̀lú àkórí èrè láti ọ̀run wá reward from above bẹ̀rẹ̀ láti december twelve láago márùn-ún ìrọ̀lẹ́ december thirteen to sixteen ìsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò máa wáyé o láago márùn-ún àbọ̀ òwúrọ̀ àti láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday seventeenth of december ní ìṣòro máa wáyé láti agogo mẹ́wàá àṣálẹ́ mọ́jú kẹlẹ́lẹ́ tó sunday nineteenth of december ní ìsìn ìdúpẹ́ thanksgiving service láago mọ́kànlá òwúrọ̀ kristi prophet moses lọ́kọ̀ àti rẹ́fẹ̀ndà dẹ́rẹ́lẹ́ festus àwọn olórin ẹ̀mí ní sixta ìdòwò adéṣọlá ìyí jésù àti àyàn jésù gospel singer senior pastor pastor aa mufta olùgbàlejò gbogbo ètò ìsìn yìí yóò máa wáyé nínú ọgbà ilé ìjọsìn wa fame world gospel ministry ìyẹ́tẹ̀dó orí ọ̀fẹ́ community development area oníkọ́lọ́bọ̀ abẹ́òkúta àkókò ìbágbàdé tọdún twenty twenty one máṣáláì wá o kristi yóò sì bá ọ pàdé. Are you willing to attain the peak of your career? Crescent University Abeokuta Business School is the right place for you. Crescent University Abeokuta Business School is enriched with ultra-modern facilities, erudite faculty members, and flexible lecture halls. Join admissions for the 2021-2022 academic session for the MBA and MSc Business Administration classes and many more. Contact us today at Seriki Fadari Plaza, Kilometer 2, Kobakwe Road, Shagamu Abeokuta Expressway, Okemosan Abeokuta. Call 070 three zero seven zero eight three six seven zero eight zero six five seven four zero one nine three or visit our website at www.abs.cuab.edu.ng Abeokuta Business School Elevating Industry Professional. Imagine the joy that fills your heart when you have just given birth to a bouncing baby. Imagine the excitement that energizes you when you hear the news that your first grandchild has just been born. Imagine the comfort you get knowing that mother and baby are having a good night's sleep. Yes, that is the assurance you get knowing that Vitafoam has the perfect feet mattress for all body weight. With our Buy Right chat, you can get the best mattress that goes your body weight. Don't just buy a mattress, buy a Vitafoam mattress designed to to fit your body weight from any of our accredited dealers nationwide or visit us on www.vitafoamng.com to place your order today. Vitafoam, the fine art of living. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tí a fi ṣíde ètò tòní ló ní ẹkú ojúlọ́nà ìrìn àjò ààrẹ muhammadu buhari èyí tí yóò gúnlẹ̀ sí ìpínlẹ̀ èkó lónìí ọjọ́bọ̀ ọjọ́ kẹsàn-án nínú oṣù kejìlá tá a wà náà yìí ìrìn ààrẹ buhari wá sí ìpínlẹ̀ èkó òun ló wà nínú àtijáde kan èyí tí túnde rahman ẹni tó jẹ́ òṣìṣẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú apc bọ́lá ahmed tinubu èyí tó fi síta gẹ́gẹ́ bí rahman ṣe sọ nínú àtijáde náà ààrẹ ni yóò jẹ́ àlejò pàtàkì níbi ìkójáde ìwé kan èyí tí ẹni tó jẹ́ alága fìdíhẹ́ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú APC tó sì gbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Bísí Àkàndé fẹ́ kó jáde ní Èkó hotel and suite ní erékùṣù Victoria lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú àtẹ̀jáde náà gómìnà Babájídé sanwó ni yóò sì jẹ́ olùgbàlejò nígbà tí Tinubu yóò jẹ́ ní àyè sí ọjọ́ náà yàtọ̀ sí eléyìí ààrẹ Buhari ló máa fi òkú kan pẹyẹ méjì bí ìrètí ṣe wà yìí pé yóò bá wọn ṣí àwọn ṣí àkànṣe kan kó tó di pé ó fi ìlú èkó sílẹ̀ ìwé ìròyìn this day ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí eléyìí o tó ń jẹ́ kó di mímọ̀ lábẹ́ àkórí tó sọ wípé kò sẹ́nikẹ́ni tó lọ́wọ́ nínú ikú ọ̀rọ̀ mọ́nì eléyìí tá ó fi ọwọ́ ra lórí buhari ló wí bẹ́ẹ̀ ààrẹ muhammadu buhari ló ti bẹnu àtẹ́lù bí wọ́n ṣe gbẹ̀mí ọmọkùnrin kan sylvester oromoni akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ dowen college ní ìpínlẹ̀ èkó àtẹ̀jáde tí garba shehu olùrànlọ́wọ́ àgbà pàtàkì fún ààrẹ lẹ́ka ìròyìn àti ìpolongo fisita lọ́jọ́rú àná wòye pé fún ọ̀pọ̀ ọjọ́ díẹ̀ lásìkò ìbáyìí lórílẹ̀‐èdè yìí ó ní ìròyìn ikú ọmọ náà ló ti gbòjì kan káàkiri orílẹ̀‐èdè yìí tí kálukú sì sọ ojú wòye tirẹ̀ rẹ̀ ohun tí wọ́n rí gẹ́gẹ́ bí èyí tí wọ́n kẹ́ fipó gbẹ̀mí ọmọ náà àtẹ̀jáde ọ̀hún òun ló wá wòye wípé o lára àwọn ògo ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí òun ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ ọmọ eléyìí tó ń ṣe dáadáa tọpọlọ rẹ̀ tó pé pérépéré tó sì jáfáfá tó jẹ́ ọmọ gẹ́gẹ́ bí ògo orílẹ̀ yìí lọ́la òun ni wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò láti pàṣẹ ìṣeni níṣekúṣe àbí tí àwọn kan tún sọ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn ni wọ́n ṣẹ́ ọmọ náà ni wọ́n ṣẹ́ nípìn ààrẹ buhari wá sọ̀rọ̀ wípé lábẹ́ àsíá bó ti hùn kórìí ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ tilẹ̀ mú àti wípé gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní ọwọ́ nínú ikú ọmọ náà láì taro bí wọ́n ṣe ga tó láwùjọ ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ tilẹ̀ mú àti ìjìyà tó gbóná yakin lábẹ́ òfin yóò ṣẹlẹ̀ ààrẹ buhari gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìṣẹ̀lẹ̀ yìí ó bíni nínú ó sì bani lọ́kàn jẹ́ púpọ̀ òun àti àwọn mọ̀lẹ́bí òun pẹ̀lú lórúkọ ìjọba àpapọ̀ àti gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ èkó lápapọ̀ ó wá mú ìdánilójú wa pé iṣẹ́ ìwádìí tó gúnmọ́ yóò bẹ̀rẹ̀ lónímọ̀nà wà láti tún kín èyí tó ti wà ńlẹ̀ láti kín lẹ́yìn ààrẹ buhari tún wára wẹ́bẹ̀ sáwọn ọlọ́pàá wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má sọsẹ̀ nínú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ń bá lọ kí wọ́n lè rí kúlẹ̀kúlẹ̀ àti òkodoro ọ̀rọ̀ nípa ohun tó rán ọmọ náà lọ sọ́run àrèmábọ̀ láìpẹ́ ọjọ́ ó wá mú ìdánilójú wá wípé ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ dílẹ̀ mú ọ wọn ò sì ní fọwọ́ ra ẹnikẹ́ni wọn ò ní fọwọ́ ra á lórí lábẹ́ àsí abótiwọn kẹ́ni náà kó ga tó àbí kó kẹtẹ̀ǹfẹ̀ tó láwùjọ ìwé ìròyìn tropic reporter níbẹ̀ ni wọ́n pàtẹ́ ẹ̀ sí. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ ni a ti kà á wípé ará ọ̀bàmùdé gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ògùn olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà bàbá ló ti gúnlẹ̀ padà sórílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ Gẹ̀ẹ́sì lẹ́yìn tí wọ́n ti ṣe iṣẹ́ abẹ orúnkún èyí tí wọ́n sì ṣe àṣeyọrí ẹ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì níbi tí bàbá náà ti lò bíi ó fẹ́ ojú níbi tí bàbá náà ti lò oṣù méjì àti ọjọ́ díẹ̀ láti gba ìtọ́jú tó péye ìwé ìròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ pé àgbà ọ̀jẹ̀ òǹkọ̀ròyìn náà ló gúnlẹ̀ sórílẹ̀‐èdè nàìjíríà èyí tí wíwò wọn dẹ̀ fi hàn yí pé kókókó báyìí ni ara bàbá le tí wọ́n sì ń rẹ́rìn músẹ́ sí gbogbo àwọn èèyàn tí ó wá pàdé wọn akáròyìn náà síwájú sí wípé àrẹ̀mọ olúṣẹ́gun ọ̀ṣọ́bà ni wọ́n gbéra kó nílẹ̀ gẹ̀ẹ́sì máa darí bọ̀ wálé lẹ́yìn tí ikọ̀ àwọn oníṣègùn òyìnbó èyí tí wọ́n ń ṣe ìtọ́jú bàbá náà sọ fún bàbá yìí pé ara ti lé o akérògùn gbogbo ilẹ̀ Ẹ̀gbá ni wọ́n gúnlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àlàáfíà ara tó péye bí ẹ ò bá gbàgbé láìpẹ́ yìí ní ikọ̀ pen push media ni wọ́n pe bàbá náà lórí aago nígbà tí bàbá sì wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì láti lè béèrè wípé báwo lára tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ fún ìgbìmọ̀ olóòtú ìwé ìròyìn pen wípé ara àwọn tí ń balẹ̀ àwọn yóò sì padà wálé láìpẹ́ nígbà tí akínrọ́gì ń sọ̀rọ̀ bàbá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ẹni tí ó fún àwọn oníṣègùn òyìnbó náà ní iṣẹ́ abẹ náà ṣe láṣeyọrí àti fún okun àti àlàáfíà tí ọlọ́run dá padà sí àgọ́ ara wọn àwọn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn èyí tí wọ́n fi àdúrà ṣe ìrànlọ́wọ́ àti àwọn mọ̀lẹ́bí wọn èyí tí wọ́n dúró bíi àjẹ́ tó ń ṣọ́lé olódùmarè ìwé ìròyìn pen pushing tún tẹ̀síwájú wípé akérọ́gùn ilẹ̀ ẹ̀gbá tó dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn bí ẹ ò bá sì gbàgbé gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà lọ yọjú sí bàbá Ọ̀ṣọ́bà ní ìlú London ní nkọ́wọ́nkọ́wọ́ pẹ̀lú olùdarí ilé ìgbàsòfin ìpínlẹ̀ Ògùn Kúnlé Olúọmọ àti àwọn aṣòfin méjì láìpẹ́ yìí náà ni àwọn aṣòfin àgbà mọ́kànlá nílẹ̀ Nàìjíríà ni wọ́n gbéra pẹ́ ni wọ́n lọ yọjú sí bàbá náà ní ìlú London láti lè wo bí àlàáfíà ara ṣe ń jẹ́ ìwé ìròyìn pen pushing ló kọ ìròyìn náà lábẹ́ àkọlé tó kà báyìí wípé Ọ̀ṣọ́ba ti padà sí Nàìjíríà lẹ́yìn àṣeyọrí iṣẹ́ abẹ orúnkún èyí tí ó ṣe nílùú London òun ni àkọlé ìròyìn yẹn èyí tó ní ẹ káàbọ̀ sáà nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan rèé tí mo rí tó sọ wípé a ti ń ṣiṣẹ́ láìsinmi àti láìsàárẹ̀ pẹ̀lú àwọn àjọ gbogbo láti dènà bí wọ́n ṣe ń fọ́ túbú jáde àrẹgbẹ̀ṣọlá ló wí bẹ́ẹ̀ alákòóso fọ̀rọ̀ abẹ́lé rauf àrẹgbẹ̀ṣọlá ló ti jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ fífọ́ túbú jáde eléyìí tó ń ṣe lemọ́lemọ́ láwọn apá ibì kan ní orílẹ̀ kì í ṣe ìdí pàtàkì tẹ́ fi máa máa sọ fóun wípé kóun ó kọ̀wé fipò sílẹ̀ àrẹgbẹsọlá ló sọ eléyìí lọ́jọ́rú àná nígbà tó ń bá wọn akọ̀ròyìn ilé ìjọba sọ̀rọ̀ lópin ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ilé wa tí ààrẹ muhammadu buhari bá wọn darí ẹ̀ nílé ìjọba tó wà nílùú àbújá alákòóso náà ló jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ fífọ́ túbú jáde eléyìí tó ṣẹlẹ̀ náà kì í ṣe wípé bóyá nítorí pé àwọn alẹ́nulọ́rọ̀ àbí àwọn tọ́rọ̀ kàn wọn kò kájú òṣ òṣùwọ̀n àbí wọn kò ní ìkápá láti bẹ́gi dínà rẹ̀ ṣùgbọ́n eléyìí ń jẹyọ nítorí àwọn ìdí kan tàbí òmíràn tá a fojú sí ó fi kún àlàyé rẹ̀ wípé ìjọba àpapọ̀ tí ń ṣe ohun gbogbo tó wà níkápá rẹ̀ láti rí dájú pé àwọn ibùdó àtúnṣe ìwà wa àwọn túbú wa ó dúró tandi kò sẹ́nikẹ́ni eléyìí tó lè ṣe kátikàtì mbẹ̀ torí pé àrùn tó bá tutù òun lẹ́dìyẹ yín sí ṣùgbọ́n ní báyìí bá a bá ti ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó wà tá a ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé ẹ rí i pé ibi àwọn ibùdó àtúnṣe ìwà wa kò ní sí èrà tó lè rí wọ́n bẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ fífọ́ túbú jáde ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Imo lóṣù kẹrin ìkan ṣẹlẹ̀ ní Kaba lóṣù kẹsàn-án Abolongo lóṣù kẹwàá nígbà títí jọ́ọ̀sì ti yẹn wáyé lóṣù kọkànlá ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ irúfẹ́ ìwà burúkú yìí ṣòro ọwọ́ ti ń tó wọn kẹ̀tíkẹ̀tí àti ń dá wọn padà ó wá jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o a gbọ́dọ̀ gbóṣùbára bá ń dẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ń ṣèkápá àwọn ibùdó àtúnṣe ìwà wa náà torí pé ibùdó àtúnṣe àtúnṣe ìwà àti ẹ̀ka ètò ìdájọ́ apá abìkan náà òun ni wọ́n jọ wà torí pé nígbà tí ọba ti gbé èèyàn kúrò ní ibùdó àtúnṣe ìwà tíṣẹ́ ìwádìí bá ti parí ilé ẹjọ́ ló kàn torí náà ó ṣe pàtàkì ẹ̀ka ètò ìdájọ́ wa a gbọ́dọ̀ rí dájú wípé ó dúró re ìdíwà re o tí ìṣèjọba tó wà lóde báyìí àti ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fọ́rọ̀ abẹ́lé tí ó fi jẹ́ pé wọn ò ní sùn wọn ò ní wo láti máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ tó kù lójú ọ̀nà àti jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ fífọ́ túbú jáde jíjáde kẹ̀tíkẹ̀tí ló di àfẹ́yìn tí egun aláré ń fi sọ lórí ọ̀yọ́ ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa rí kúlẹ̀kúlẹ̀ ká. ewu jù èyí tó lu pàkúté tó gẹ́sẹ̀ ó súnjọ ọbẹ̀ síwájú ni èyí ló lọ ní ìbámu pẹ̀lú ìròyìn tí ọpọ́ sùkàn yìí níbi tí àjọ tó rí sí ibùdó àtúnṣe ìwà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti rí mọ́kànlé ní ogún nínú àwọn ẹlẹ́wọ̀n èjìléní ọ̀tàlénígba two hundred and sixty two èyí tí wọ́n sá kúrò níbùdó àtúnṣe ìwà èyí tó wà ní ìlú Jos lẹ́yìn tí àwọn agbébọn lọ́kọ́ ibùdó náà lọ́kọ́lù ibùdó náà ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí ìwé ìròyìn pen pushing tó múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ wípé alukoro fún ibùdó àtúnṣe ìwà náà Godfrey Longman èyí tó sọ èyí di mímọ̀ jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ ibùdó àtúnṣe ìwà ní ìkọ́wọ́ǹkọ́wọ́ pẹ̀lú àwọn òṣèlétò ààbò tó kù ni wọ́n ń ṣiṣẹ́ tọ̀sọ́tòrí láti rí i pé àwọn ẹlẹ́wọ̀n tó kù wọ́n kó wọn padà wálé ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lọ́jà ògúnyẹ́dẹ́ twenty twenty one succeed gbogbo ẹ̀yin olólùfẹ́ fásulẹ̀ mákindé ọmọ ayé tí kò gbọdọ̀ pa tuesday december fourteen ní ògúnyẹ́dẹ́ ọdún yìí máa wáyé o ní gbọ̀ngàn spices hall ládojúkọ old governors office òkèléwà abẹ́òkúta láago mẹ́wàá òwúrọ̀ award presentation àti ìkówójọ mílíọ̀nù méje náírà láti parí digital recording studio wa àwọn tí a ń retí ni alihaji kamaldin ọláifá kaula olóyè akeem amọ̀wò abẹ́rẹ́ ifá alihaji shina akànnì channels golden alihaji isiaka kòkúmọ́ sharp Chapman Bitter Honourable Daisy Ẹlẹ́mídé Ọba Najim Aromaye Onírọ̀ Captain Olúrántí Akínbọ̀ Ọba Joshua Oníìtàn Olúẹ̀gbádùn Ajégúnlẹ̀ Ọba Fẹ́mi Ṣọ́làjà Olúọbádá Olórí Kate Alihaja Wasilat Akíọdé Bislat Olóyè Ṣílẹ̀ Alexandra Mrs Fọlákẹ́ Adéwuyì Mọ́júẹ̀ Alihaji Fasiu Ọ̀kẹ́ Fasok Petroleum Àwọn olórin Alihaji Wasiu Haruna Lagunja Alayo Melody Singer Wọlé Papa Ọmọlẹ́wà First Lady Dr Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ lólùgbàlejò Bẹ̀bẹ̀ Musiliu ló máa darí níbi ayẹyẹ. Dr. Biodun Bello double B ni yóò dá wa lẹ́kọ̀ọ́. Spiritual father Prophet Stephen Odofin Clear powered by Olagaf Properties. Hey, hey, hey performance o. This one never happened before. Ori dé buy fit smart water and win lots of prizes. Ember promo la fi ṣe nílé iṣẹ́ wa. Ẹ̀bùn owó tabua. ran ẹ̀bùn oníranran. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Fẹ̀yìn oníbàárà wa ni o. Just buy a pack of fit smart water from any of our distributors. Ẹ wo inú páálí omi ọ̀hún. Ẹ ó rí tíkẹ́ẹ̀tì oríire. Ẹ bó ohunkóhun tẹ́ ẹ bá ti rí níbẹ̀. o. Daily Richard card, free meal and pizza ticket weekly. Babambari ẹni ẹ̀bùn owó one hundred thousand naira. The meal and pizza winning ticket will be redeemed at any Any domino pizza or country kitchen outlet Tebara bá ra páàkì omi fix water A two guess where ẹ̀bùn tẹ́ bá jẹ ẹ fi kóòdù ẹ̀bùn ọ̀hún ránṣẹ́ sí zero seven zero six four six five four six four four lẹ́ẹ̀kan zero seven zero six four six five four six four four lọ́gán la ó pè yín láti kànṣẹ́ ìkéyìí alágbàtà wa tó bá súnmọ́ yín láti promo starts from this month till January ending 2022. Buy Fit Smart water, win fantabulous prizes. Terms and conditions apply. Hey hey Ìpàtẹ ọjà ọjà ọbalàgbé trade fair oríire dé. bàgbẹ̀rọ̀kọ bọ́dún dé akérè oko. ọ̀ya gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ̀túyẹyẹ ẹ̀túyẹyà láti wá jẹ àǹfààní ẹ̀bùn kàbìtì tiléeṣẹ́ funtus modern farmers ọbalàgbé ti kọ́wọ̀lú láti ṣayẹyẹ ìpàtẹ ọjà ìyẹn ọbalàgbé trade fair twenty twenty one bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹrin oṣù kejìlá sí ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún twenty twenty one lórí kátó ọjà kan tẹ́ green star twenty five litres àdìrẹ ọdún ìrẹsì òróró aṣọ àǹkárá bucket àtàwọn ẹ̀bùn lóríṣiríṣi. gbogbo àgbẹ̀ pátápátá là ń pè o àgbẹ̀ eléso oníkòkó ọlọ́gẹ̀dẹ̀ ọlọ́pẹ ọlọ́sàn ẹlẹ́gẹ̀ àgbẹ̀ olóròǹbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọyẹ tara ṣàṣà wá sílé iṣẹ́ ọba làgbẹ̀ tó wà lóríta òjò ọ̀rẹ́ níkọjá alonge church òdìgbò local government ondo state láti december four títí di december fourteen ẹ pè zero seven zero five four five one four four seven seven àròkọ bọ́dúndé o. Oh, yes, it is here again. Jesus King of Glory Anniversary 2021. All ye lovers of God and Christ, join us in a glorious celebration of the millennial heavenly reign of Christ with all the resurrection saints. Jesus, the suffering Messiah yesterday, is now on the throne of his glory today, reigning with all his faithful disciples in heaven. This is unique. This is glorious. It is first of its kind. The theme of this year's anniversary is The Great White Throne Pass Divine Message for the Day by Royal Priest Daniel Ayola, Kayam Administrator Leader. This year event comes up from Wednesday 15th to Sunday 19th December. Five awesome day for glorious, wonderful experience in your life. This year's event promises divine transformation divine impartation. Come to the mount of the Lord and meet the Lord. It's a divine encounter that will bring about the expected change in your life. Venue Month of the Lord, Kilometer 25, Omiluri Junction, Ondo Akure Road, Ondo State. Here is the list of excuses that will no longer be accepted. Eh, Otajigbe, eh, eh, abeg, eh, abeg, give me your hotspot. I, I want my data, but this one too much. Please, could you put your Wi-Fi on? I'm out of data and the recharge card seller has closed. Oh, I would have recharged though, but I can't find my wallet. <laughs> Please, I've got cramps and I can't get up. Can you share your hotspots? Oh no! Don't know where my internet token is and I need to quickly buy data. Please, could you share your hotspot till I find it? Hey, Jumbo, I for buy data, but that recharge cancel and they ever get change. How good one? Now there's really no excuse to ever be out of data with Glow Borrow Me Data. Dial star 321 hash to borrow data now and pay later. I beg, I will share your hotspot. This rain bahad. Make thunder no go fireman. <laughs> the largest data network, Glow, grandmasters of data. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde láàárọ̀ yìí ṣe kọ̀ọ̀kan jáde lódò ó lára ni òyà kò sẹ́ni lè sọ bí àfẹnibádé sàlẹ̀ odò èyí lọ ní ìbámu pẹ̀lú ìròyìn ẹ̀ níbi tíjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti ń jẹ́ kó di mímọ̀ wípé abẹ́rẹ́ àjẹsára covid nineteen ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ eléyìí tó ń lọ bíi mílíọ̀nù òun ló jẹ́ pé ọjọ́ ti lọ lórí ẹ̀ tó ti expire wọn ni bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ni wọ́n ti kọ́kọ́ ń gbèrò yẹn kiri wípé abẹ́rẹ́ àjẹsára eléyìí tó ń lọ bíi mílíọ̀nù kan òun ni ọjọ́ ti lọ lórí ẹ̀ tó ti ṣòfò dànù ṣùgbọ́n ìwé ìròyìn Premium Times ló wá ń jábọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àwọn abẹ́rẹ́ àjẹsára covid nineteen, ọjọ́ ti lọ lórí àwọn kan láti bí oṣù bíi mélòó kan sí àsìkò yìí bó tilẹ̀ jẹ́ pé wọn kò gbẹ́nu òkè lútòdò lórí iye eléyìí tó ti expire tí ọjọ́ lọ lórí ẹ̀ àbí ẹ̀yà ilé eléyìí tó jẹ́ gangan ṣùgbọ́n nínú àtẹ̀jáde tó buwọ́lù fúnra rẹ̀ ìyẹn alákòóso fétò ìlera ọ̀sàgì ìhánirè tí wọ́n fi sọrí ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2021 ìjọba jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn abẹ́rẹ́ àjẹsára tí ọjọ́ ti lọ lórí ẹ̀ tí ò wúlò mọ́ gbogbo wọn ni wọn yóò kó lọ fún àjọ eléyìí tó ń rí sí oúnjẹ jíjẹ àti oògùn lílò nafdac tí àjọ nafdac yóò sì dáná sun gbúrúgbúrú látàrí wípé kò péye mọ́ kò lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe mọ́ alákòóso náà òun ló wá sọ̀rọ̀ wípé ní báyìí ò kíkálukú ẹ má fòyà ẹ má kọkàn sókè ìṣàkóso tó wà lóde báyìí á sì farajì lóní kíkun láti rí dájú pé abẹ́rẹ́ àjẹsára táwọn ọmọ nàìjíríà ń gbà ó jẹ́ léyìí tó péye tó sì pé pérépéré ṣùgbọ́n ẹnìkan eléyìí tó sọ̀rọ̀ wípé kí wọ́n fi orúkọ bò ń láṣìírí ṣùgbọ́n tó súnmọ́ ìgbìmọ̀ tó ń bójútó abẹ́rẹ́ àjẹsára náà pẹ́kípẹ́kí ló jẹ́ kó dìímọ̀ pé abẹ́rẹ́ àjẹsára tó ń lọ bíi mílíọ̀nù kan one million ó ní ọjọ́ ti lọ lórí ẹ̀ nígbà tó sì jẹ́ pé ẹ̀yà rẹ̀ jẹ́ AstraZeneca tí wọ́n kó wọlé láti pàṣẹ àjọ elétò ìlera lágbàáyé ìwé ìròyìn Premier Premium Times tó jáde láàárọ̀ yìí níbẹ̀ lẹ ti máa rí i. ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó bí àlàáfíà mi ò tí ì rí lókè èèpẹ̀ ìdí ẹ̀ nìyẹn tó jẹ́ pé wákà ìròyìn tí ó ṣẹ̀ṣẹ̀ kà tán yẹn òun náà tún ní ìwé ìròyìn nation ń dá báyìí níbi tí alákòóso fún ètò ìlera nílẹ̀ wa oníṣègùn òyìnbó ọ̀ságe ẹ̀hánire ti ń ṣàlàyé lánàá lórí ti abẹ́rẹ́ àjẹsára mílíọ̀nù kan èyí tí ọjọ́ ti lọ lórí ẹ̀ ìyẹn abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn àkóràn aláìnítìjú covid-19 ó ní abẹ́rẹ́ àjẹsára náà èyí ló jẹ́ lára àwọn abẹ́rẹ́ àjẹsára tí àwọn aláàánú nílẹ̀ òkèrè èyí tí wọ́n fi ta orílẹ̀-èdè nàìjíríà lọ́rẹ̀ ó ṣe àlàyé wípé bí a ṣe ń sọ̀rọ̀ yìí abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn covid-19 tí ọjọ́ ti rọ lórí ẹ̀ ni wọ́n ti kókò ní ìgboro òfin dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé àwọn abẹ́rẹ́ àjẹsára covid-19 èyí tó wà ní ìgboro kìí ṣe èyí tí ọjọ́ ti rọ lórí ẹ̀ wá ní ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára tí ọjọ́ ti ràn lórí èyí kì í ṣe ìṣòro orílẹ̀-èdè nàìjíríà nìkan òní gbogbo àgbáyé náà ni wọ́n ní irú ìrírí bẹ́ẹ̀ kárí ayé ni aṣọ oníṣúgà ẹ̀hánire ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nílùú àbújá lásìkò èyí tí ó ń fèsì sí ìròyìn kan lórí ẹ̀rọ ayélujára èyí tí wọ́n sọ wípé àwọn abẹ́rẹ́ àjẹsára kan èyí tí ó lé ní mílíọ̀nù kan ní ọjọ́ ti lọ lórí ẹ̀ láti oṣù tó kọjá alákòóso náà tẹ̀síwájú wípé ohun tí a lè ṣe tírú ìṣẹ̀lẹ̀ yìí ò fi ní máa ṣẹlẹ̀ lóòrèkóòrè ni wípé kí àwa náà bẹ̀rẹ̀ sí ní pèsè abẹ́rẹ́ àjẹsára tiwa lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí àkóríyò tó sọ wípé ìjọba gbóṣùbárabandẹ fún àwọn ọjà márùn ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí ìmọ́tótó eléyìí tó ń borí àrùn mọ́lẹ̀ tí wọ́n fi sójú ṣe ń bẹ̀ wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó ló ti gbóṣì barabandẹ̀ fún àwọn ìyá lájẹ́ bàbá lọ́jà àtàwọn parako yí ọjà lọ́jà bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ èkó látàrí bó ṣe jẹ́ pé abẹ́ àyíká tó péye àti ìmọ́tótó òun ni wọ́n ti ń tajà tí wọ́n ti ń ṣe káràkátà ń bẹ̀ wọ́n ni ọ̀gá àgbà àjọ tó ń rí sí dídẹ ohun ẹlẹ́gbinú ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni ibrahim odúmbóni ló sọ eléyìí nínú àtẹ̀jáde kan lọ́jọ́rú àná pẹ̀lú àfikún pé gbogbo àwọn ọjà márààrún yìí ó ní wọ́n ṣe pẹ̀kírẹ̀kí o ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àti àgbékalẹ̀ ẹ̀kárí ayé nílànà ti ìmọ́tótó ó wá jẹ́ kó di mímọ̀ pé òun gbóṣù barabandẹ̀ fáwọn ọjà náà ọjà òun gbogbo rẹ̀ ó ní wọ́n tò lọ́kọ̀ọ̀kan èjèèjì nígbà tí wọ́n sì ń wá ké sí gbogbo àwọn tó kù eléyìí tó jẹ́ pé agbègbè ibi tí wọ́n ti ń ṣe káràkátà ìṣe ló ń ṣàyàn ó ní ẹ dákun ẹgbẹ́ ìwà tuntun wọ̀ ìmọ́tótó òun ló borí àrùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá wà lábẹ́ àyíká tí ò péye tó èèyàn ń kọ̀wé sájàkálẹ̀ àrùn ni a ò ní rí ìṣẹ̀lẹ̀ àjàkálẹ̀ àrùn láṣẹ Èdùmàrè ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ló wà. ní Èkó náà la sì wà Èkó àkété níbẹ̀ ni a ti rí ìròyìn kà wípé ìjọba ìpínlẹ̀ èkó ló ti ti ilé ẹ̀kọ́ òjòdó grammar school pa látàrí bí àwọn òbí nílé ẹ̀kọ́ náà ṣe fi ẹ̀hónú hàn látàrí ti ọkọ̀ àjàgbẹ́ ejò èyí tó pa lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun gómìnà babájídé sanwó-olu ẹni tí ó bá àwọn mọ̀lẹ́bí náà kẹ́dùn àwọn ọ̀rẹ́ àti àwọn olùṣàkóso àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ òjòdú grammar school ó ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bí nǹkan burúkú tí kò jẹ́ kírú ẹ̀ máa ṣẹlẹ̀ gómìnà ní kò sí ẹ̀mí èèyàn kan èyí tí ó kéré jù láti má dáàbòbò tó gbọ́dọ̀ pin bí ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe pin wá ṣe àlàyé wípé ọwọ́ títẹ awakọ̀ tí ó wakọ̀ àjàgbéjò náà bẹ́ẹ̀ ni àwọn ti pàṣẹ wípé kán ti ilẹ̀kùn ilé ẹ̀kọ́ náà pa títí di oṣù kínní ọdún tó ń bọ̀ nígbà tí iṣẹ́ ìwádìí tó sì ń lọ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ onídàgbàsókè òjòdú david ọdúnbàkú ni ó dárúkọ àwọn akẹ́kọ̀ọ́ tó gbẹ́mìmì náà tó gbẹ́mìmì náà gẹ́gẹ́ bí adédọ̀yìn adébáyọ̀ àti àpólébọ̀ israel orúkọ awakọ̀ àjàgbéjò náà ni bọ́lájí kàbírù ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn yìí. nínú ìwé ìròyìn premium times tó jáde láàárọ̀ yìí ìdí nìyí o tí mi ò fi ní gbẹnusọ fáwọn agbésùmọ̀mí mọ́ Gumi ló wí bẹ́ẹ̀ wọ́n ní onímọ̀ ògbónágbòǹgbò nípa ẹ̀sìn islam eléyìí tẹnu ń kùn táwọn èèyàn ń jọ̀rọ̀ rẹ̀ lẹ́nu kiri lásìkò yìí ahmed gumi ló ti jẹ́ kó ti mọ̀ wípé ní báyìí o òun ti yọ ọwọ́ yọsẹ̀ òun ò gbẹnusọ fáwọn agbésùmọ̀mí mọ́ o látàrí pé ilé ẹjọ́ ti kéde wọn gẹ́gẹ́ bí alákatakítí ọ̀gbẹ́ni gumi ló sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìwé ìròyìn premium times nílùú kaduna lọ́jọ́rú àná wọ́n ní ṣáájú àkókò yìí òun ni ti ń ṣe àbẹ̀wò sáwọn agbésùmọ̀mí náà nínú igbó kìjikìji tí ń bẹ ní ìpínlẹ̀ sanfara àti ìpínlẹ̀ niger tó sì ń fún wọn ní ọ̀rọ̀ àmọ̀ràn ọlọ́kan òjọ̀kan bákan náà ló ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà wípé kí wọ́n ṣètò ìbójú àánú wò fún wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé bí wọ́n ṣe ṣe fún àwọn tó jẹ́ alákatakítí eléyìí tí ń bẹ ní Niger Delta ṣùgbọ́n kó tó di pé Gumi ó bẹ̀rẹ̀ sí ní fọrẹrẹ sí gbòòrò ayé wọ́n ní gómìnà ìpínlẹ̀ Zamfara Bello Matawalle àti ẹlẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Katsina Aminu Masari ni wọ́n ti ń fi ikùn lukùn tí wọ́n fi ń fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí náà ní ìpínlẹ̀ wọn láti jẹ́ kí àlàáfíà kó náà tí ò bọ́ sójú ọwọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ tó jẹ́ wípé kàkà kí lọ́gbọ́lọ́gbọ́ náà kó wálẹ̀ ìṣe ló túbọ̀ ń fẹjú kẹ̀kẹ́ sí i àwọn gómìnà wà wò pé ẹ wo ẹ jẹ́ ká tún yí ń padà ẹ jẹ́ ká lọ fi wọn bí ẹni fi wò kété ká ké sí àwọn ológun kí wọ́n wá gba iṣẹ́ náà ṣe wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kaduna nọ́ọ̀sì el àti ẹlẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Niger Abubakar Sani àwọn méjèèjì ni wọ́n sọ pé láyé ń bí kọ́ o àti bá wọn fi ọ̀rọ̀ wérọ̀ tó ẹ jẹ́ ká gbéná wojú olúmọkò wọn ọ̀gbẹ́ni Gumi tóun wá ń léwájú ló wá jẹ́ kó ti mọ̀ pé gbogbo akitiyan lọ́kàn òjọ̀kan eléyìí tí mò ń ṣe mò ń ṣe léyìí kí àlàáfíà kó lè jọba kí gbẹ̀dẹ̀ kó lè rọ kókò lágbàlá ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà ṣùgbọ́n ó ṣe mí láàánú yìí pé wọ́n ti dàbàrú gbogbo akitiyan ń mọ́ mi lọ́wọ́ wọ́n ti jẹ́ kó fòrí ṣọpọ́n ìwé ìròyìn premium times ló wá jábọ̀ wípé ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú àbújá òun ló wá kéde àwọn agbésùmọ̀mí náà gẹ́gẹ́ bí alákatakítí eléyìí ló wá fà á nǹkan dé dúró báyìí o èmi ti yọwọ́ mo ti yọsẹ̀ mi ò gbẹnusọ fáwọn agbésùmọ̀mí mọ́ torí pé eléyìí gan ó léwu fún mi láti tẹ̀síwájú máa lọ gbẹnu wọn sọ̀rọ̀ kàn máa kémi náà mọ́ wọn ìwé ìròyìn Premium Times tó jáde láàárọ̀ ilẹ̀ ti máa rí kà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò Fresh one oh seven point nine FM lábẹ́òkúta ẹja lọ polówó ọjà bá a gbọ́ bó tún ṣe ń kọ́ lálákùn lálákùn rere nílẹ̀ títí kílẹ̀ gbogbo nílẹ̀ dodo ajá balẹ̀ test record lórí dr ọláyínká joel ayéfẹ́lẹ́ ọjà mon ọ̀tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ ayéfẹ́lẹ́ ó tún yá láwùdá. ó the manifestation ẹ̀túbà. manifestation. akokolu kọrin. ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá ba àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹngbẹ̀nì kí àlùjọ. latest record ayé fẹ́lẹ́. ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ from the stable of aloe production international. tó bá jáde <laughs> ìmọ̀ mi tètè tètè watch out. ọ̀pá tó gbàdọ̀bálẹ̀ ọba ọba tó gbàdọ̀bálẹ̀ ọba ọba tó gbàdọ̀bálẹ̀ ọba Yẹfẹlẹ èmi ṣe kábíyèsí ọba yẹn ó lè sọ̀rọ̀ sókè. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ká ṣe é fagbá. Yorùbá bọ̀ wọ́n ní kò sẹ́ni jẹ́ bímọ rẹ̀ sílẹ̀ kó sọ ní baálé ọ̀hún. Hmm? à ń dàgbà débẹ̀ ni ẹ̀yin náà ó ti máa gbọ́ nípa àjọyọ̀ òpin ọdún ti sugarland concept tẹ́pẹ́pẹ́ ọjọ́ sunday yìí ni o kò yegin bẹ́ẹ̀ ni kò yẹ ọjọ́ kejìlá oṣù kejìlá tó ti wà tẹ́lẹ̀ náà ló máa wáyé láago mẹ́ta ọ̀sán kasina ti sugarland dàgbàyà ayé ìrìlẹ̀ wa ló ṣe tẹ́pẹ́pẹ́ fàájì àyẹ́sí ìkẹ́ òun ìkẹ́ fẹ̀yìn àgbà tá a gẹ̀rẹ̀jẹ̀ aṣọ tá a ti fún wọn tó ń towó rírẹ̀ náà ni wọ́n sì fi wọlé ẹni tí ò bá ti wá aránṣọ tiẹ̀ tàbẹ́ni tí tẹ́lọ̀ bá disappoint ẹ̀ kó wà ńlẹ̀ tágbà tó bá pakọyọ ó sì gbẹ̀bùn àádọ́ta ẹgbẹ̀rún náírà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má gbàgbé sunday december twelve twenty twenty one yìí ni ní dactard hotel quarry road abẹ́òkúta káwọn tí ò lè wá ó máa wo bó ṣe ń lọ lórí facebook pẹ̀lú kasnati sugar zero seven zero six eight one one three eight two one fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lọ́jọ́ sunday yìí yóò ṣe rùmẹ̀rùmẹ̀ ṣúgà iyọ̀ ìsọjí alágbára ńlá kan rèé fún ìtúsílẹ̀ ìdáǹdè àti ìràpadà fún gbogbo ọkàn. ẹ̀mí mímọ́ má wò mí níràn o lómi lágbára o ìjọ word of god bible ministries àdéhùn assembly victory center tí wọ́n wà ní graceland àdéhùn àbẹ́òkúta ìpínlẹ̀ ògùn ni wọ́n tẹ́ pẹpẹ ìsọjí náà àkórí ìsọjí ni wọ́n pè ní jésù olùràpadà jesus christ the redeemer december fifteen sí seventeen twenty twenty one ní ìsọjí alágbára ńlá ọlọ́jọ́ mẹ́ta náà máa wáyé láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọjọ́ sátidé december eighteen làjọ̀dún máa wáyé láago mẹ́wàá òwúrọ̀ bàbá wa pastor timothy àjùwọ̀n general overseer ni wọ́n máa wa pastor adémọlá fidelis lólùgbàlejò adéjọkẹ́ abọ́sẹ̀dé ẹ̀yinjú jésù àti àwọn olórin ẹ̀mí lónìrànràn ni yóò máa bá wa fi orin ìyìn ọlọ́run ọba ga. má ṣaláì o síbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí kó wá gba àgbàjọrí àdúrà láago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ five pm daily kásì tún níjọ fọpẹ́ fọlúwa lọ́jọ́ sátidé ti ṣe ọjọ́ ìdúpẹ́ àjọ̀dún láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. word of god bible ministries àdéhùn assembly victory center jésù olùràpadà wá ń dúró dè wá o. lábẹ́ bó ti wọ̀n rí onyx geoservices á kan mi gidi onyx geoservices is your reliable borehole and geophysical service partner over the years we've been putting smile on faces with access to portable water to celebrate nigeria's sixty-first independence anniversary àti ṣàgbékalẹ̀ geophysical survey ọ̀fẹ́ fẹ́yìn ọ̀mọ́kànlélọ́gọ́ta àkọ́kọ́ tó bá kọ́kọ́ kàn sí wa geosurvey ló ń sọ ibi tó mi wà lórí ilẹ̀ lẹ́yìn èèyàn mọ́kànlélọ́gọ́ta ìdajì owó geosurvey ni gbogbo èèyàn ó máa san nítorí onyx independence promo yìí àti já iye tá à ń gbẹ́ borehole sílẹ̀ pátápátá fún àǹfààní gbogbo ènìyàn àlà ni ó fokun ọ̀lẹ́ hàn onyx geoservices ò dẹ́lẹ́gbẹ́ gbà bẹ́ẹ̀ àwọn kan the a ti gbẹ́ bọ́hò you. be a part of onyx independence promo today àwa ní twenty six old owode road oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three àti zero eight zero six two three four one nine nine three zero eight zero six two three four one nine nine three promo runs till December twenty twenty one onyx geoservices Services. What is life. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn premium times níbi tí mo ti rí o lábẹ́ àkórí tó sọ wípé ilé ẹjọ́ sọ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò wípé kí wọ́n san mílíọ̀nù méjì owó náírà gẹ́gẹ́ bí owó ìtanràn fún Sowore látàrí bí wọ́n ṣe gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí Àbújá lọ́jọ́rú àná ló ti pàṣẹ fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò wípé kí wọ́n san owó gbà má ṣàwárí bí wọ́n ṣe gbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ́nà tí kò bófin mu lọ́dún 2019 nígbà tí wọ́n rọwọ́ tù nígbà tó ń gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí rẹ̀ òǹdàjọ Anwuli Chikere ó tún pàṣẹ fún àjọ tẹlẹmúyà aláàbò wípé lẹ́lẹ́yẹ òṣọ́kà kí wọ́n yọ̀ǹda fóònù náà àti owó kan tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà eléyìí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ lọ́nà tí kò bófin mu kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún un bẹ́ẹ̀ kéré ìwé ìròyìn iléeṣẹ́ orísun ìròyìn ilẹ̀ nàìjíríà wọ́n jábọ̀ wípé Sowore láti pàṣẹ agbẹjọ́rò rẹ̀ Fẹ́mi Fálànà wọ́n ṣàpèjúwe ìdájọ́ yìí gẹ́gẹ́ bí ìṣẹ́gun ńláńlá ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiwọn síwájú wọ́n níbẹ̀ ò bá gbàgbé ìwé ìròyìn Premium Times ló jábọ̀ wípé lọ́jọ́ kìíní oṣù kejìlá ìwé ilé àjọ tẹlẹmúyà aláàbò wọ́n sọ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí wọ́n gbà náà kì í ṣe wípé wọ́n gbẹ́sẹ̀ lé o ṣùgbọ́n wọ́n gbà á láti ṣe ìtọpinpin lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé ó ṣeé ṣe kó lọ́wọ́ kan nú ìyẹn màgòmágó pẹ̀lú àwọn agbésùmọ̀mí àwọn alákatakítí àwọn sì ń lò ó láti fi ṣiṣẹ́ ìwádìí eléyìí tó gúnmọ́ ni kì í ṣe pé àwọn ti gbẹ́sẹ̀ lé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà títí ayérayé ìwé ìròyìn Premium Times níbẹ̀ ló wà nínú ìwé ìròyìn nation níbẹ̀ ni a ti bá ìròyìn yé pàdé níbi tí afurasí afi èèyàn ṣe oògùn owó abidin rahim ti gbà wípé lóòótọ́ ni òun lọ hu òkú kan ní ibojì òkú tí òun sì gé orí rẹ̀ tí òun wá tà á fún ọ̀rẹ́ òun kan ní ẹgbẹ̀rún lọ́nà márùndínlọ́gbọ̀n náírà twenty five thousand naira rahim ọmọ ọdún méjìlél ní ogójì ló wà lára àwọn afurasí mẹ́tàlélógójì èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe àfihàn lánàá nílùú ìbàdàn nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ afurasí náà ní òun ta ẹ̀yà ara náà fún ọ̀rẹ́ òun kan èyí tó fẹ́ lọ ṣe oògùn owó ó ní títà tí òun ta yìí òun kò fi ràn án lọ́wọ́ ni kí ó lè lọ rí oògùn owó tí ó fẹ́ ṣe ó ní ọ̀bẹ ni òun fi gé orí òkú náà ìwé ìròyìn nation ló kọ ìròyìn yẹn. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí àjọ elétò ààbò ẹni láàbò ìlú ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti rọ́wọ́ tó táǹkà kan eléyìí tó kún fọ́fọ́ fún ayédèrú dísù tí jálá rẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún mẹ́rìndínlógójì thirty six thousand litres ní ìpínlẹ̀ anambra agbẹnusọ àjọ náà nílùú anambra edwin okadigbo ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan lọ́jọ́rú àná wípé awakọ̀ t táǹkà ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ abdulrahman ahmed ọmọ ọdún mẹ́tàdínlógójì ọwọ́ tó ti tó òun náà ó ní ọwọ́ tó níjọba ìbílẹ̀ ihiala ní ọjọ́ kejì oṣù kejìlá ó wá gbé ṣùgbọ́nrabàdẹ̀ fún àjọ elétò ààbò ara ńlá bòlú fún iṣẹ́ eléyìí tí wọ́n ṣe dé ìpele káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere tí ọwọ́ fi dẹ̀ náà àti bí wọ́n ṣe máa ń tara ṣàṣà nígbà tí wọ́n bá gba ìpè pàjáwìrì ìwé ìròyìn the punch níbẹ̀ ló wà. ìròyìn etí ọba etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹja polówó ọjà. na láì aláyò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property ló ní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh, yes àyèlè yìí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fúnra ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ṣe ọjọ́ kàrúndínlógún oṣù kìíní ọdún twenty twenty two january fifteen twenty twenty two bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta ṣímẹ́wá ìbàdàn àbújá àti port harcourt tẹ̀ ẹ̀ sì san fifty thousand million naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àti yọjú sí ayé ìparí ọdún revolution plus property kó o pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àdó yóò kájọ ẹ pé oh eight one one two eight three five mẹ́rin oh eight one one two eight six five mẹ́rin revolution plus property ilé ìrọ̀rùn lọ́wọ́ dákọ̀mu. ẹ tún káàbọ̀ padà a ṣì wà lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ẹ jẹ́ kí a sáré wo ojú òpó kó tó di pé a ó máa dágbére lórí ètò lónìí ẹlẹ́mìdé bólúùsì mo wà pẹ̀lú yín nínú ẹ̀mí ẹ̀yin tèmi ok àwọn kí wá ni prince kabiru dasaolu ẹ káàárọ̀ adéyínká adégbùtẹ́ ọmọ bàbá tíṣà àti oníkànga bíṣọ̀bù tiwa ẹkú iṣẹ́ olúwa ìròyìn tí mo fẹ́ dá sí ni bí ọpẹ́yẹmí ṣe jáde síta pé òun fẹ́ díje sí ipò gómìnà ní èkìtì ìbádà kí wọ́n fún ọpẹ́yẹmí bámidéláì òkè ọ̀dà èrò kan tí wọ́n ní michael olùṣègùn akọgun ẹ̀ka àrọ̀ ẹ̀yìn ọlọ́pọ̀lọpọ̀ pé méjì ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ àmì ìjọba gbọ́dọ̀ wádìí àwọn tí wọ́n wà ní àwọn tó wà nídìí ọkọ̀ tó pa àwọn akẹ́kọ̀ọ́ ní òjòdú hmm, iṣẹ́ ìwádìí lọ lọ́wọ́ lórí ẹ̀ olùṣègùn òjò amos mo kí bàbá wa ọ̀ṣọ́bà káàbọ̀ padà láti ìlú òyìnbó fún ìtọ́jú wọn. always ọ̀làdúnméjì ẹ̀ka àrò ẹ̀kọ́ ètò ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára hmm, hmm. kọjá lórí ẹ kọjá lórí ẹ. àwọn náà sọ pa ẹ àfáà niyaz katayanjú ẹ kó ètò ọpọlọ yóò ní dàrú lọ́la sheu ibrahim niyaz nípa ọmọléèwé tí ó kú tí àwọn buhari sọ pé wọ́n bá wọn kẹ́dùn kí wọ́n ṣiṣẹ́ lórí àtìmú ẹni tó wà nídìí iṣẹ́ náà adémọ́lá ọ̀rùnbọ̀n ẹ kú ètò a máa ju yín ṣe o ìjọba ni ò dúró nírú gúnmi sọ̀rọ̀ nígboro akeem ọdún bako tútù àti stephen ọláyínká àwọn bá tá máa mú láàárọ̀ iná nìyẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mustapha Hussein tá a jọ mm. iṣẹ́ láàárọ̀ ká tó máa lọ lónìí ọmọ bàbá tíṣà. mò ń jẹ́. akawó ẹtì lọ́dún tó ń bọ̀. ta ló ń tọ̀hún. ànọ́gbọ̀n kó bá akawó ẹtì lọ́dún tó ń bọ̀ ni. àníta ni. Father Christmas mm. tí wọ́n sọ five thousand naira fi wò mm. tó wá ń fún wọn gàrí àtẹ̀pà akawó ah. ẹtì lọ́dún tó ń bọ̀. ó lè jẹ́ gàrí lóyìnbó. <laughs> oníkànga o. eba ìyá ọ̀nà méjì ìyá ìnídìí ló ń jẹ o. ta ló ní tọ̀hún. àní ìyá oníyà ló ń jẹ sẹ́ẹ̀. ta ló jìyà oníyà. ẹni ṣiṣẹ́ lókè mọ̀sán. ok. tó wà lọ rẹ́ǹtì ilé sọ́ba ń toko. ok. <laughs> ìyá oníyà ló ń jẹ. <laughs> owó bẹ̀ ó lè ṣe ipò. wàhálà tó wà ó dọ̀ fún kọ́. ẹ wo ẹ pàdé àwọn ọkọ mi bó bá tún ti di lọ́la. ẹ má gbọ́ ọba ń toko mẹ́rin. <laughs> èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè ó dàbọ̀ ẹ já pàdé láago méjì lọ́sàn-án òní lórí ètò àṣírí ìlera pẹ̀lú ọmọ bàbá tíṣà títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní àsàn wá o. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jẹ́ abọ́ ó fọ́n ká. ó fọ́n á ah, ló bá tán. èso dáradára ti fọ́. ó ní adégún kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹ àti so àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́ la ṣe pàgbo yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán